like me. ìmọ̀ ọkọ mo ṣe ní sá. ọmọ kan tí mo ṣe ìwọ ọmọ kan tó ṣe ìwọ ah, offense number two ọ̀gá ti ẹ fẹ́ ìwọ guide so ìwọ ni ìjáwá ìjà òsì always guiding. Abi, Abi, mo yẹ yàrá mi ni àpọ̀lẹ́ ni mo ní kí n fún ẹ kí n nà ẹ fúnra mi ọmọ ẹ̀rín máa ní kó gba etí ẹ̀ ń sìn. ohun tí mo fẹ́ sọ náà nìyẹn ìpẹ́ ó gbá mi ní etí ó gbá mi létí ní sọ́ọ̀mẹ̀ láàrin gbogbo èèyàn ohun tí mo fẹ́ fẹjọ́ ẹ̀sùn yìí nìyẹn. o lè sori ìpẹ́ni tó ṣe yẹn ìwọ dúró ní sọ́ọ̀mẹ̀lì yẹn ó dárúkọ mi àbó dárúkọ mi torí bàbá ẹ̀ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó sọ sí mi ló jẹ́ kí n dárúkọ bàbá. ìwọ tó dárúkọ dádì ẹ̀ ìjọ sọ wípé biological father àbọ̀ sọ the same thing náà ni sa ọ̀rọ̀ tó sọ náà ni mo fi sọ pé biological. o lè ṣoríire. o ti fi àárọ̀ o ti fi ṣòfò o ti waste ọ̀sán definitely alẹ́ ò lè dáa kì í ṣe yes o fẹ́ yàtọ̀ pẹ̀lú o fẹ́ o fẹ́ bá mi jà àbí ìwọ ilé yìí ọmọ managing director chairman managing director tó ń jẹun lábẹ́ àbí ayé ti tán your own is finished completely finished ní gbọ́dọ̀ yẹ ibiṣẹ́ yẹn mọ́ kí ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sá. n tí àwọn board of directors tàjọ sọ nìyẹn pé àgbọ̀dọ̀ kọ́dà bọ́ ẹgbẹ́ ẹ̀dí láti inú òyìnbó àgbọ̀dọ̀ rí ẹ ń bẹ̀ mọ́ ìkejì ni wípé fún tó wá ṣe tó dárúkọ mi tó disrespect mi láàrin sọ́mi débi pé mo wá dẹni yẹ̀yẹ́ that is count number one náà ṣe tí mi ò lè lè sọ́mọ ìbọn sí wọn kẹ́ ló kẹ́ tí ọmọọṣẹ́ ìyẹyẹ níye wà ló ẹ̀wọ̀n yẹn. fún pé oyè ìyá ọmọ tí mo fowó rán ní private nursery school private secondary school private university tó ẹgbẹ́ ìwé abilẹ̀ lọ́pẹ̀ ìwé rẹ̀ kà wà ló ẹ̀wọ̀n yẹn. ẹ wo èmi fẹ́ máa lọ sí báńkì ṣe gbọ́. Eh, ó dáa má wàá pẹ́ o ìwọ ni màmá dúró dè sọ́mọ̀ pé mo ní mítìnì láago méjì ìwọ mo dẹ̀ rí fojú jọ o má pẹ́ o má pẹ́ o ọmọ má ṣàǹfààní ọmọ lórí burúkú kan á lọ fẹ́ fà yàhùn sí o láyé iṣẹ́ mi ẹ wò ọjà mi mẹ́wàá ó méjì àròwọ́ ọjà mi mẹ́jọ ó kù méjì àròwọ́ lórí burúkú kan ṣàǹfààní. àǹtí mi kí ló dé. Ah. ó jàre ìyá mi ìwọ màmá wò ń tì ẹ o ojú òní tì ẹ mi ní wá ẹ o ń bọ́ ló ti ń bọ̀ nínú òrùn gangan gan yìí. ẹ wo ilé náà ni mo ti ń bọ̀ jàre. ṣé o sì. ah ó wà o. Ah, wá jókòó wá jókòó jókòó. kí ló ṣẹlẹ̀. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ ọkọ mi ni o iṣẹ́ ọkọ mi ò lọ déédéé mọ́ ibi iṣẹ́ tó tiẹ̀ tún wà lẹ́nujọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni ọmọ ọ̀gá ẹ̀ ìyẹn ọmọ bíi ọmọ nineteen years ló ló wá síbi iṣẹ́ ló ń béèrè báwọn làwọn ṣe tagi báwọn làwọn ṣe ṣòwò báwọn làwọn ṣe ṣe gbá kóńtẹ̀ tó sọ̀rọ̀ báyìí ìgbà tí ló fi dá lóhùn ọmọ kékeré ọmọ pínísín ló bá tán o mo bá ní èrìkó lọ bá bàbá ọmọ yẹn ò yẹn ọ̀gá ẹ̀ pé bàbá yẹn wà discipline gan ó máa bá ọmọ ẹ̀ wí fún ni mo ṣe lè kúrò níṣẹ́ nìyẹn. ó mà wá ga gan o ẹ́ eh? nítorí pé ó tún lọ bẹ bàbá ẹ bàbá ẹ ní kó fi iṣẹ́ lẹ̀ kó máa lọ. Ah, ẹ̀gbọ́n mi bóyá ilé kúrò níbi iṣẹ́ nìyẹn kò sí nǹkan kan mọ́ báyìí lọ́wọ́. ẹ nígbà tó ọmọ bàbá yẹn fọ létí kí lọkọ ẹ wá ṣe. mo bí o ó ní ohun àwọn tó wà ń bẹ wọn ò jẹ́ kóun nà mú lọ́mọ tó máa wọ́ mọ́ra tó máa nà bí ẹni máa kú. òun náà dẹ̀ gba ọwọ́ tiẹ̀ ó gbé dání bẹ́ẹ̀ lọ́mọ tó yẹ kó sọ̀fọ́ ti fún mm. ah, ah, ó mà wá ga gan o ó le o kí la wá fẹ́ ṣe báyìí. Eh, nǹkan tèmi kàn á rí yín fún ni pé nǹkan tẹ bá lè fi ràn wá lọ́wọ́ bóyá ìkan nínú àwọn mọ́tò yín tí wọ́n máa ń bá yín wà káàkiri kẹ́ bá mi gbé kan fún kó máa fìyẹn ṣiṣẹ́ àlè tó bá ń dìlíbà á máa rówó tá a máa fi jẹun bẹ̀ nǹkan tí mo wá rí yín fún nìyẹn. ìwúnu ah. méjèèjì irú béèrè wo ni èwo ni méjèèjì ṣé bí tẹ́sí kan àtọ̀rọ̀ fún náà rè. eléyìí ah. ṣé bóò ni ṣé bóò ni mò ń wò yìí ṣé bóò gbogbo ìdí mọ́tò ló ti sọ̀kalẹ̀ tí ò sí níbi tó yìnbó ti bíúdì ẹ̀ gọ́gọ́ yìí ṣé bóò ni ṣé bóò rè gbogbo owó yìnbó ti kúrò lára mọ́tò. aláìmoore kókó ló sọ wípé wọn ṣe paint ara ni. yes ma. ẹ pé gbòòrùn láì gbogbo design tó wà lára ẹ. ó wà òkè gan gbogbo ara ẹ ló balance títí kan dé àtiwájú. bẹ́ẹ̀ni ẹnjì burúkú ló wà nú ẹ. ẹnjì burúkú dámítẹ́jì tó dáa ṣáṣá. ibi tó bá gbé lọ báyìí wàá mọ̀ kó gbọ́kọ̀ lọ. a tẹ̀sùn yáyàn lára láti wà gan òótọ́ ah, ni mo sọ ṣọlẹ́ ni tó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀kọ́ ló ń lò dáadáa bàbá tó ń wà táwọn ọmọ ẹ sọ wípé àwọn fẹ́ mú bàbá àwọn lọ sílùú òyìnbó ah, àmọ́ kò burú kán ṣàrọ̀rà bá mi páàkì ẹ̀ pé mi ì ní wáyàn sí i ṣùgbọ́n àwà fúnra wa ni àṣà nìyára wa jẹ òrè náà la máa ṣe fúnra wa òní mo ṣe ní ìwọ ni máa gbé fún owó ní kókó má jẹ́ kí àdéhùn wa kó yẹ o ṣé pé ó ló máa ń bójú ọ̀rẹ́ jẹ́. owó ò lè dájà wálẹ̀ láéláé <laughs> tí wọ́n bá ń ṣe dáadáa fọ́kọ ẹ balẹ̀ kò sí wàhálà ọkọ yìí ó máa padà di tiẹ̀ ni gbà bí mo ṣe sọ fún ẹ. Ah, ẹ ṣe gan ma ẹ ṣe ma ẹ ṣe ma. wo tá a bá ti ṣe tán kó wá dágbére o. wo ọlọ́run má jẹ́ kó bá yé mi jẹ́ èmi fúnra ara mi ti ń fojú mi ara mi rí i pé mọ́tò ṣíṣe àwa mọ́tò rè ni tá a bá tiẹ̀ wa mọ́tò rí tá a bá ní kọrin ṣe bá rí tó ń lọ lójú títì ṣọ́kọ̀ gbogbo táyà ẹsẹ̀ gbogbo ẹ̀ ló ti kúrò mbẹ́yìn téèyàn bá máa wa mọ́tò tó wà máa gbádùn àfi kó ṣèǹjì táyà ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbẹ̀wò ni condition burúkú gan pàápàá àbúkọ́ là ń wé yìí. wo jẹ́ kí n lọ dágbére fún ọ ká máa lọ. lọ dúpẹ́ tó bá máa lọ lọ́jọ́. ẹjọ ẹ má bínú mò ń bọ̀ ṣẹgbọ́ ẹjọ ẹ má bínú. irú àgbákò wò lílé yìí sí kí ló tún ṣẹlẹ̀ sí mọ́tò ìdúró ọlọ́run ibo ni mo mọ̀ tí mo fẹ́ tọwọ́ bọ̀ lójú ìsìn. ẹ̀gbọ́n ẹ dá wa lóhùn á níbi lọ. ẹ kí ni kébù kan ni kébù kan wọ́n kanra wọn wọ́n kanra wọn ní ẹjọ́ tó lọ lọ́hùn. ewu ni gbogbo ranu yìí ń sìn ẹ mọ́tò ṣẹlẹ̀ sí sá. ọlọ́run tẹ. a ní kébù kan ní kébù kan kan àwọn níbi ọwọ́ ìsàlẹ̀ yẹn ó máa ṣiṣẹ́ ìsìn. fẹ́mi dúró kẹ́ máa waste time mi ní ti mọ́tò yìí. mi ò lè. Ah, ó ga gan-an. ẹ̀gbọ́n ẹ ṣe gbàdí. kí ni gbogbo eléyìí sìn. no kébù kan ni kébù kan ló ń kan àwọn bí yìí sìn máa ṣe é sìn. kébù kan ni kébù kan ni sáwọn bẹ́ẹ̀ dá mi dúró nìyẹn tẹ́ pé ìgbà tẹ́ máa sọ ẹ sọ pé kébù kan ni anyway ṣá ọlọ́run bá yín yanjú gbogbo. òun náà ni mo ṣe ń kí yín gbà òun ni mo ṣe ń kí yín gbà tẹ bọ́ọ̀lù yìí fi pé ẹ ṣe gan pé mo dúpẹ́ lọ́wọ́ yín. ọlọ́run bá yín yanjú ẹ̀. ẹ bọ̀ ọ̀nkọ́ ẹ̀ wà ọ̀nkú ẹ wà náà ẹ tí ì fún mi lówó kọ̀kọ̀. gbẹ̀rẹ̀ kan ńgbà tẹ́ ẹ gbé mi débi tí mò ń lọ kí wá fún yín lówó àbí ẹ wò wọn ọkọ mi bẹ́ẹ̀. ṣé ijó mi ni ṣe bí kébù ni bọ sixty naira lájọ sọ̀rọ̀ àgbà ibi tí mo gbé yín dé gbogbo ìtókù kẹ débi tẹ́ lọ kò ju ten naira lọ ẹ fún mi lọ́wọ́ mi náà. ok màá wá jẹun lójú sìn ọ̀rọ̀ yìí ni màá gbà tí màá fi jọ síbi tí mò ń lọ èmi ò lọ́bẹ̀ fún ten pp mi ní fún. ọ̀nkú ah, gbogbo bẹ́ẹ̀ bá ṣe wù kórí ọlọ́run á yọ lọ́wọ́ yín ẹlẹ́dàá mi á Ire ni mo yàn, ẹlẹ́dàá mi má jẹ́ jìyà igbe. Orí bẹ́ẹ̀ nílẹ̀ á ire ni. Kádàrá ẹ̀dá ojoojúmọ́ ló ń tẹ̀lé lọ. Ire ni mo yàn, ẹlẹ́dàá mi má jẹ́ jìyà igbe. Orí pa àgbo títí títí ìyẹn kò lọ. Kádàrá ẹ̀dá ojoojúmọ́ ló ń tẹ̀lé. mi o ah! Ah! ìwọ yọ̀ mí ìwọ ah! àánú ẹ̀ ń ṣe mí ìwọ tó dé pé kí mọ́tò tó dọ́wọ́ ẹ aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ó ti wọlé yìí wà lórí ẹ mọ́tò wa dọ́wọ́ ẹ tán ìwọ sì ń bẹ̀rẹ̀ sí rìnrìn kùnrin òun wọlé láago méje aago mẹ́jọ aago mẹ́sàn-án ó ti dàgọ́ mẹ́wàá báyìí o kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti dàgọ́ mọ́kànlá méjìlá gbọ́ mi nígbà fún ẹ n tí máa fojú ẹ rí yọ̀ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí ò fi mí ṣeré ló ń ṣe wá tiẹ̀ ní sùúrù díẹ̀ wá tiẹ̀ béèrè nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi pẹ́ kí n tó wọlé o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo òun pariwo òun halẹ̀ èmi tó jẹ́ pé látàárọ̀ láti aago mẹ́jọ o ni mo ti ní problem pẹ̀lú mọ́tò tí mi ò mọ nǹkan tó ń ṣe ojoojúmọ́ mi mo lè ṣe ń gbé náà nìyẹn bí mo ń gbé kò dẹ̀ ṣe pé bí mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ náà nípa ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò yìí wàhálà ni mo ṣe kó tó parí mọ́tò yìí ó tàgó mẹ́fà àbọ̀ṣàgó méje wọn náà dẹ̀ mọ̀ bí ọ̀rọ̀ deliver ọ̀rọ̀ deliver kò ṣe deliver fún àǹtí ọmọ bó ṣe jẹ́ mo dẹ̀ ní kí n rọra ṣiṣẹ́ láti ìgbà tí wọ́n ṣe mọ́tò yẹn tán títí di bí ọwọ́ táìmù díẹ̀ kí n lè wá kí n tiẹ̀ lè rí owó deliver tí màá kólẹ̀ òun náà ni mò ń ṣe mo lè ń lọ lójú títì náà ni mo ti miss ẹ ìgbà tó ti di pé mo ti ń fẹ́ gbé èèyàn tí mo ti rò pé ojú ẹni tí mo fẹ́ gbé fẹ́ jọ tiẹ̀ ó ni mo ní kí n máa sábọ̀ lé torí owó deliver òun gan ò tiẹ̀ tí ì pé báyìí ń sìn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun ìwọ mísì mi olóò ní fire fọ́ta ẹ̀ ìwọ ọmọkùnrin yìí ah, àánú ẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí ìwọ lórí burúkú ó ti bẹ̀rẹ̀ ìrìn kùnrin àbí ìrìn tó kiri ńgbà tí o sì mọ́tò lọ́wọ́ ẹ o ti gbé mọ́tò mọ́tò kan fún ẹ sí instead kó máa mówó wálé ìwọ ń gbé etí sí káàkiri ò ń ṣòṣì káàkiri ò ń lọ hòtẹ́ẹ̀lì káàkiri àbí wọ́n ti ń tún ẹ̀ wọ́n ti sọ fún mi kó o fáìn ju bó ṣe wà yìí lọ kò ah, gbádùn mi ọmọ pẹ́ mi ni àbí o tún mọ̀ pé mi lélẹ́yìn náà wo wàá gbà wàá fẹ́mi fẹ́ra bí ọ̀bẹ̀bẹ̀ ìwọ lẹ́yìn lójú tì yìí. ilé ni mo yàn ẹlẹ́dàá mi má jẹ́ jìyà yìí orí kẹ́ni rẹ̀ ni. ó ga o ah, ọkọ yìí ń tọ́jú yín gan o. kí lẹ rí. gbogbo ẹ̀ torí ròdòròdò yìí náà ni. kí ló ń ṣe ròdòròdò kí lẹ rí tó ń ṣe ròdòròdò. ṣé bóun náà là ń fojú wò yìí. kí náà ń wò ẹ ṣáà máa wo wájú yín. à ń wo wájú. ẹ máa wo wájú yín wọn. ẹ̀yin obìnrin ẹ kú nítẹ́lọ́rùn. ẹ wo wájú yín o. gbogbo eré ìtọ́kọ yín tọ́jú yín ẹ máa wo wájú yín. condition ọmọ yẹn ṣe rí nsìn. ẹ dákẹ́ ẹnu ẹ dókítà ẹ jọ̀ọ́ báwo la rọ mi. ẹ kú ọ̀rọ̀ ọmọ madam mo kí yín kú oríire àwa ti gbìyànjú gbogbo níta lè gbì gbìyànjú pé kẹba má lù sọmọ yẹn mo dẹ̀ àṣọ yín pé pẹ̀lú agbára ọlọ́run ẹ ò ní lù sọmọ náà àmọ́ nǹkan kan ló ṣe pàtàkì tẹ̀ láti ṣe báyìí nísinsìnyí ọmọ yẹn ti lùsẹ̀ jẹ púpọ̀ jù kó tó di pẹ́ gbèdébì so tí a bá dẹ̀ fẹ́ kí ẹ̀mí ọmọ yẹn wà ní ààyè ó di dandan kí á wá ọ̀nà láti fi ẹ̀jẹ̀ replace ẹ̀jẹ̀ tó ti lose yẹn ó túmọ̀ sí pé à láti fún ní ẹ̀jẹ̀ bọ́ ọ̀nà wo la wá lè gbégbà láti rí ẹ̀jẹ̀ yẹn òun ló kù sí i lọ́wọ́. ẹ jọ ṣé ti bá wa fún lẹ́jẹ̀ yẹn. Ah, a máa rẹ ẹ̀jẹ̀ nígbà tó lè fún náà. dókítà ìjọ bí èlò ló máa ná wa. ẹ má jẹ́ kí n parọ́ tán yìí at least ẹ kò tiẹ̀ ṣì lọ wá seven thousand five hundred naira wa. ẹ dáràn. ìjà bá rí yẹn ń sìn sí i a sì máa fi bá gbogbo everything lọ bá ṣe ṣe máa jẹ́ nígbà tá a bá máa discharge àjẹkẹ́ gbọ́. ọjọ́ kò ní ilé wọn ní seven thousand five. ẹ wo ẹ wo ẹ wo bíi dókítà mi ò lówó tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ wo gbogbo owó tó wà lọ́wọ́ mi nìyí rèé. ṣàfọ́jú wa mọ́tò ni ah, seven kìíní kẹ́lẹ́ ó lélẹ́yìn. mi ì mọye tó jẹ́ gan seven hundred naira eléyìí tó pẹ́ náà láyé lọ́rùn gbogbo tó wà lọ́wọ́ mi nìyẹn mi ìlówó mi mọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn gan kò tí ì ju bí abíṣẹ́jú mẹ́wàá lọ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ wò madam ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ yín o pẹ̀lú bí mo ṣe ń wo arákùnrin tèmi rí ìṣòro ara ẹ̀ gan ju ọ̀rọ̀ seven hundred seven thousand lọ ẹ̀yin ló ṣe pàtàkì púpọ̀ ọlọ́run ní jẹ́ kẹ́ fojú sunkún ọmọ yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wá owó ní gbogbo ọ̀nà láti make sure pé ẹ rescue life ọmọ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni tèmi wò yìí ò ní kan ṣe o mi ì dẹ̀rù pé nǹkan kan wà lọ́wọ́ ẹ̀ tó lè rẹ́ńdà dúdú kó lẹ̀ lọ ṣọ́nà mi yẹ yín ẹ má jẹ́ kó pẹ́ ṣá láàrin wákàtí kan sí wákàtí méjì sísìn. mo ti gbọ́dọ̀ tó tí yóò bàbá seven thousand five irun tí wọ́n máa fi dojú ẹ̀ rí etí máa fojú ẹ̀ rí ẹ wo mi ò lówó kankan lọ́wọ́ mi ìlú lówó lọ́wọ́ mọ̀ kí n máa wo ẹ wo mi ìlówó gbogbo tó wà lọ́wọ́ mi rèé. lóye bí èlò lélẹ́yìn èlò nílé yìí eléyìí gan oṣù pé seven hundred naira ó kù ten naira kó pé seven hundred àti seven thousand five kí ni ìyàtọ̀. ẹ wo ẹ wo ṣe rí ancestor mú yẹn ó dangerous gan torí òun náà ló máa fi pé àwọn tí mo rò pé bí wọ́n lè fún mi ní ẹni owó kankan so ẹ fún mi ní sẹ̀sì yẹn máa mú. ṣoré lè ibi tí màá dúró sí ni tí màá ti pa ẹni tó máa wá rà tí màá fi tọ́jú ọmọ mi. Ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. fún ìtumọ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ló fún àkọsíbẹ̀rẹ̀ ẹ. rà mà. owó mi dà mọ́tò mi dà kí ló ṣẹlẹ̀ kí ló dé owó dà ah, ah. èwo ni tẹ̀jẹ̀. ara àwọn nǹkan tí mo fẹ́ wá ṣàlàyé fún yín náà nìyẹn ọlọ́run má jẹ́ kára kó bá kí ìṣẹ̀lẹ̀ bí má ṣẹlẹ̀ sí wa olórí burúkú ọmọ èmèrè kan mímọ yẹn ń bọ̀ lọ́nà bó ṣe já náà mọ́ mọ́tò lẹ́nu nìyẹn èmi ò dẹ̀ mọ̀ bí mo ṣe lè tètè kó break mo ṣe ṣàkọlù mo ṣàgbàṣà. ẹ mo gbé ọtí pààyàn. mi ti pa kò tí ì kú. òun wá dà. ó wà lọ hospital hospital ló wà bẹ́ẹ̀ ni hospital ló wà. mọ́tò tèmi wá dà. tí mọ́tò yẹn náà ni mo wá fẹ́ aṣọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ tán ojú àwọn ọlọ́pàá ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ bọ́kàn ṣe kó èmi àti mọ́tò wọ́n kàn gbé wa lọ sí police station ni mọ́tò wà ní police station báyìí ń sìn wọ́n wá ní kí n lọ pe ẹni tó ni mọ́tò wa káwọn tó lè fi mọ́tò yẹn lẹ̀ ṣá wọ́n á ní pé kí n wá pè yín kẹ́ bá mi gba mọ́tò yẹn tí n bá ṣiṣẹ́ lè ní ọ̀la àtọ̀túnla màá lè san gbogbo owó dìlífà tí mo ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ màá lè san gbogbo ẹ̀ papọ̀ tọrọ ọmọ hospital àti yanjú ẹ̀ síbì kan wọ́n ti gba fóònù mi làwọn máa tà mo lè ti gba kámú. ìlú àtọ̀là wàá fi sanwó dìlífà. kẹ́kàn ẹ ṣe mà. ó fún ẹni òkú níṣẹ́ lomi ẹ ṣe gan ẹ ṣe. ẹ ló wo máa bọ̀ ń sìn ṣé o rí olórí burúkú tó pè lọ́kọ ẹ títí ẹ ti bàjẹ́ tó fẹ́ kọ́ sí ẹ̀ bá mi yá máa bọ̀ ń sìn kó bá sọ fún ó ní òun fi mọ́tò gbààyàn mọ́tò tèmi ṣùgbọ́n ti wà ní police station báyìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ṣé wọ́n ti wà ọ̀rẹ́ àti tiẹ̀. gbogbo àwọn nǹkan báyìí ò gbé mi lẹ́jẹ̀. ṣé o ń gbádùn. mo ń tíra jẹjẹ sá. ok lílọ ti yá àbí. ẹ mo ti ń gbìyànjú àti fẹ́ dìde náà díẹ̀ díẹ̀ sá. lọ́ọ́lẹ́kọ̀ọ́ kan fi manage ẹ ṣé gan sir thank you very much sir ẹ ṣé gan. ní agbára ti ọlọ́run ìwọ ló jìnnà sí mi ká ní kì í ṣe pé mo tán rí ẹ lójú títì lénìí màá rí màá rí màá rí ńjọ́ kan màá yọ sí ńjọ́ kan ló máa sọ lórí fóònù but all the same ọpẹ́ fọ́lọ́run pé mo rí ẹ mo fẹ́ travel investment dé America tí n bá ti dé màá wá invite ẹ màá gbé ẹ jáde wàá mọ̀yàn o ò tí mọ̀yàn wàá mọ̀yàn wàá gbádùn ayé ẹ bí a ṣe jẹ́ nìyẹn. thank you very much sir ẹ jọ̀ọ́ mi mọ bí bó ṣe máa rí ní ara yín tí n bá sọ pé mi ò ní appreciate kẹ́ gbé mi jáde sá. o oh, appreciate kí n gbé jáde. but why. nítorí pé problem tó wà nínú life mi pọ̀ ju kẹ́ gbé mi jáde lọ ni ìṣòro yẹn pọ̀ gidi gan ìgbà tí mo pàdé yín lọ́nà tẹ́ gbé mi kò síbi tí mò ń lọ mo kàn jáde nílé mò ń rìn lọ́n tèmi ni mi ò mọ ibi tí mò ń lọ gan bí ó lóun torí pé máa pàdé yín lórí kí n kàn dìde nílé kí n kàn máa rìn lọ́n tèmi ẹ̀gbọ́n ìṣòro yẹn pọ̀ o mọ́tò tí mo ní tí mò ń wà tó tiẹ̀ gbé fún mi ìyàwó mi ló lọ bá táǹtì ẹ̀ tó gbé mọ́tò fún mi tí mò wà mọ́tò ọ̀hún wọn máa gbà lọ́wọ́ mi wọ́n ti gbà lọ́wọ́ mi ọ̀rẹ́dì báyìí ọlọ́run ní kí n má dáràn kí n má pẹ́ èèyàn lọ́nà ọmọ kọ́kọ́ jáná wọn mú lẹ́nu lóun ṣe gba ọmọ yẹn dànù nìyẹn ìfọ̀ àmọ́ tó ń wà ní police station àǹtí yẹn ló lè máa lọ gba police station sí bí mo ṣe wà yìí kò sí ten kọ́bọ̀ lọ́wọ́ mi owó tẹ fún mi mo ti jẹ gbèsè ládùúgbò màá san ọ́nù ẹ̀ èyí tó kù náà ni màá fi sí ọwọ́ tó ti irú àwọn owó ìyá àwọn nǹkan kan kó ràn mí iṣẹ́ ní kẹ́ bá mi wá iṣẹ́ òní kẹ́ bá mi wá kẹ́ jẹ́ kí n ṣe sọ ó le tó bẹ́ẹ̀ ó le jù bẹ́ẹ̀ lọ sáà mi ì mọ̀ pé o ní problem bẹ́ẹ̀ ah aṣọ ló bò wẹ́ all the same gbogbo ohun tó ṣe sọ́kalẹ̀ yìí agbára ọlọ́run á kà màá lọ màá dínà tí bá travel tí n bá padà dé òṣì máa wá rí mi náà ni. Yọmí. sà ẹ rẹ sà yẹ sà. dìde wá jẹ́ kí n rí ẹ. má jẹ́ kí ara ẹ jágbe mú nǹkan tó rí lọ́wọ́ mi. wà lọ́wọ́ mi tí mò ń jẹ yìí ìwọ náà àgbà wà gíjẹ nítorí pé ìwọ ti dolórí ilé mi o ti ṣe àṣeyọrí kò tún mú sí o ó tó sí mọ́ ìwọ ti bẹ́gbẹ́ pé àmọ́ tí èmi àti ẹ̀ bá kọ́kọ́ jẹ́ òbí tí ọlá ìgbà dé wá báyìí pẹ̀lú business ti fẹ́ introduce ẹ̀ ọmọ ara yìí lè má jẹ́ kó rí náà kọ́ má lọ dẹ́ ní ẹlẹ́gbọ̀dọ̀ ìbéèrè tó gbọ́dọ̀ fi jẹ́ obì kò jù bẹ́ẹ̀ lọ gbà kó jẹ́. sọ èyí tó kù sí hmm. ni Ọbáyọ̀mí ó ti di ọkùnrin òun rántí pé mo sọ fún un pé I am a clearing agent iṣẹ́ mi nìyẹn o. I am a responsible clearing agent. Yes. Kò sí rọ́ọ̀bẹ̀ clearing agent ni mí lóòótọ́. Clearing agent tí mo jẹ́ ó yàtọ̀ sí tí wọ́n fọkàn sí o. Mo lè kíyà ẹrù ẹlẹ́rù. Mo lè kíyà mọ́tò onímọ́tò. Mo Because I am an armed robber ojú olè gidi ni ọlọ́ṣà. I believe it is a job somebody of your caliber can do. Mo mọ̀ pọ̀ pé tọ̀ gidi ni fún mi lọ́wọ́ fún mi lọ́wọ́ rẹ̀. gbọ́ mo jẹ́ lọ fọ́ lórí no no no ẹ̀hẹ̀ pé ẹgbẹ́ ẹgbẹ́ àmọ́ máa ṣe lẹ́gbẹ́ lẹ́gbẹ́. ẹgbẹ́ ìjọ kì í sọ ẹni tó bá jalè kílè rí ẹ ikú ni ẹ fi lè ọ̀rẹ́ ẹ̀kọ́ tó wá ń dìbò ni ṣé mo lọ ẹ eh? mo lọ gbé táyà wà ní kí wọ́n yẹ táyà kékeré táyà tírélà ni màá gbé wá àwa gbé e sí àwa dà bẹ́tírò sí àwa kú ẹ filẹ̀ mo ń bọ̀ ẹ bẹ́ẹ̀ kó lọ ẹ fi lẹ́ẹ̀ kó lọ. ẹjọ ẹ fún mi ní tẹ̀mí díẹ̀ jẹ́ kí n lọ rò sá. ó fẹ́ lọ rò. tẹ̀mí díẹ̀ jẹ́ kí n lọ rò. ó dá lóru ṣùgbọ́n mo fẹ́ kó mọ nǹkan kan lé mi jọ tí ọmọdé bá múlẹ̀ kí n mọ̀ tó mọ̀ ẹ́ tọ́tọmọdé bá dalẹ̀ ló máa mọ ìtumọ̀ ilẹ̀ tó ń dà kú èmi ni mo sọ bẹ́ẹ̀. kò sí rọ́ọ̀bẹ̀ clearing agent ni mí lóòótọ́ clearing agent tí mo jẹ́ ó yàtọ̀ sí tí wọ́n fọkàn sí o mo lè clear ìlú ẹlẹ́rù mo lè clear mọ́tò onímọ́tò mo lè clear ilé onílé. I am an arm robber ògbójú olè gidi kọ́lọ̀ ṣàṣánú wa. Hmm. tó bá jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo eléyìí tẹ́ sọ sílẹ̀ yìí sister mi ò lérò pé máa lè ṣe irú iṣẹ́ tí mò ń ṣe. iṣẹ́ tó ń ṣe irú iṣẹ́ wo nìyẹn. iṣẹ́ wàhálà ni pàákìràkìtà dẹ̀ tún ni. iṣẹ́ pàákìràkìtà. bẹ́ẹ̀ ni. ẹ mò ń bọ̀. Ghana ni mo ti máa ń lọ ra Ankara ó kọ̀ lákàn tó nájà ni mo ti máa ń débẹ̀ tí n bá ti ra ọjà yẹn màá ní láti dúró di ọjọ́ mi tó máa tún fi nájà mi so tí n bá ti wá rà yẹn pẹ̀lú ìtara tẹ́lẹ̀ àti ìtara nísìnyí màá ní láti kó gbogbo ẹ̀ lọ sí Kútọ́nù láti lọ tà so gbogbo ọjọ́ tí mò ń lò ní Nàìjíríà kò ju bí ọjọ́ mẹ́fà lọ nínú oṣù kan mi ò dẹ̀ lérò pé ìmọ̀ àlè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ onírúkọ mi lè ṣe kíni kí ló gún mi ṣe tí ò fàárọ̀ òjò ọmọ yìí olóòlóṣù kan tí n bá lóṣù mẹ́fà ta ló fẹ́ béèrè mi ṣọkọ mi tó bá yẹ tọkọ mi yẹn kódà kí n lọ́dún kan kò ní jẹ́ wá mi láyé. àmọ́ owó náà ló ṣòjòrò ibo ni mo ti fẹ́ rówó a máa ra àǹkárá a máa jẹun a máa wọ mọ́tò ibo ni mo ti fẹ́ rí gbogbo owó yẹn ó ṣáàfin mílẹ̀ báyìí mo ti gba kádàrà tèmi. sista níwọ̀n ìgbà tẹ́tí sọ pé máa ṣe ẹ má wọ orí agbára ọlọ́run àká ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ẹ ẹ àmì sísá ẹ má ṣe ìrọ̀lú ojú yẹn tó ọmọ dàgbà àti o ṣe gan olú àwọn pẹ̀lú wọn náà ò ní gbogbo ti agbára ọlọ́run. ẹ ẹ ẹ mo ti ń fóúnjẹ lọ ẹ látara olú jẹ ó máa jẹun o kí ni kí n bẹ gbé wàrà ẹ má ṣe yọ ní. Ah, ẹ má jẹun. mo ń bọ̀ mo ń bọ̀ wá. iṣẹ́ tó ṣọ́ ọmọ kí ló lè gbà yìí téèyàn bá kúkú ṣiṣẹ́ gan ṣé kò sàn yóò gbogbo eléyìí tó ń fún wà lálẹ́. bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ tó lọ ó máa tó ṣiṣẹ́ ń sìn ṣẹgbọ́. pẹ̀lẹ́ kí ló ṣọkọ rẹ. bàbá ẹ má jẹ́ fún oúnjẹ ṣẹ́rí bóyá ipa náà tí n bá pe ṣákírù rè bí mọ́tò yóò ní ṣiṣẹ́ ṣákírù nìkan ló mọ owó ẹ̀ bó ṣe wà tẹ̀lé kò ló fi nǹkan tó bàjẹ́ sínú ẹ̀ ló yọ kúrò ní kò tí ẹ̀ yé mi wàhálà mọ́tò ilé ti pọ̀ jù díẹ̀ ló kúkú gba ẹ̀mí lọ́wọ́ mi kó mú ẹ̀mí mi kí mọ́tò ìwà lọ́tọ̀ ọkọ̀ tó kù sí mi. pọ́rọ̀ ọkọ̀ ti rí nù pẹ̀lẹ́. kówó yín lọ àbí kú ti gbẹ̀yìn débi tẹ̀ ń lọ náà bí mo lè gba ilé yìí ń sìn kò ní nǹkan kan ṣe lára mọ́tò tó bàjẹ́ yìí ẹ máa mówó lọ ẹ máa mú lọ. ọ̀ní ìfowó lẹ̀. ẹ máa mówó lọ àbí àgbàlagbà ní ẹ tún bọ́ síbẹ̀ yẹn ń sìn bóyá ẹ lè má ní nǹkan kan lọ́wọ́ tẹ tó fẹ́ fi wọ mọ́tò ń sìn kí má tún kó yín sí wàhálà mi ẹ máa mówó yín lọ. Hmm. ọ̀dà pẹ̀lẹ́ yọ kúkú dáa ṣorí ń mo ti wà nú ọkọ̀ ń là mí ara ti ń sọ fún mi hmm. ọ̀dà ṣọ wá rí oore tó o ṣe fún mi yìí ǹjẹ́ ọmọ adìgbẹ́ dáadáa ọmọ mọ́ngò eh. ah. bọ́ ọba ti dé mọ́ngò ẹnikẹ́ni ọba rí ọní ọ̀ ń lọ lé adífálà ọ̀ mú ọ dọ́dọ̀ mi ọ̀ gbọ́ ah. hmm. ó wù mí kémi àti rẹ kárìíra. ẹ ṣe pẹ̀lẹ́. mo dúpẹ́ ṣe ń gan. pẹ̀lẹ́. Oh, oh, tí mo ní ọ béèrè ilé adífálà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. ọkà ẹ ọkà ẹ jókòó jókòó. yes sir. yes sir ẹ ṣe gan sá. ìyàwó ọmọ ńkọ́. ìyàwó wà wà. ọkọ rẹ ọjọ́ náà ńkọ́. ẹ wo bàbá ẹ jẹ́ ká fi tọkọ yẹn lẹ̀ ó fẹ́ yọ ilé ayé lẹ́mìí mi pátápátá ni. orí. Oh, ọjọ́ tó ti gbé mi tí mo ti wà ní ọkọ rẹ làmì ara ti ń sọ mí wàhálà rẹ pọ̀ ó pọ̀ o ó pọ̀ o ìdààmú rẹ pọ̀ ìdí nù tí mo fi ní kó gbìyànjú kó rí mi. ìṣòro gidi ni. ọ ṣe sùúrù ni o. ah iṣẹ́ ti tì mí títí títí ó ti tì mí kan ògiri díẹ̀ ló kù forí mi la ògiri kó dàlù ẹ wá tún ní kí n ní sùúrù mí ní sùúrù mọ́ ọ̀nà àbáyọ ó ní mò ń wá sí ṣòro ayé mi. ọ̀dà wọ́n fún ọ ní nǹkan kan. ọ̀gbọ́ obì ni. obì hmm. mi ò mọ̀ jẹ. jíjẹ kọ́ ọ̀mù lọ́lé bọ́ ọ bá ti fẹ́ sùn lálẹ́ ọ fi sọ́wọ́ òsì ọ dì mọ́wọ́ bọ́ bá dọjọ́ kejì máa mú bọ̀ á mi bàbá tí n bá di òbí mọ́wọ́ òsì kódà kó jọ̀wọ́ ọ̀tún. tí n bá sùn máa jarun kọ́ òbí àjábọ̀. <laughs> kọjá bọ̀ ngan la nílò. igun mẹ́rin nílé ayé ní ó ti wà nínú ayé olúkúlùkù gan pàápàá igun mẹ́rin àmọ́ àbáyọ̀mí nínú igun mẹ́rin ayé tirẹ̀ mẹ́ta ti bàjẹ́ nínú rẹ ọ̀gbọ́ kọ́ wò àìmọye èèyàn omi lẹ́gbẹ́ èèyàn lọ́rí bẹ́ẹ̀ fún tí mẹ́ta ti bàjẹ́ nínú igun ayé wọn àmọ́ bí wọ́n bá fi sùúrù sí tí wọ́n ṣe pẹ̀lẹ́ ó ṣeé kí ẹyọ kan tó kù kó tún mẹ́ta tó ti bàjẹ́ ṣe kò yẹ ọ́ àṣe sùúrù ni wọ́n bá ṣe sùúrù yọ bàbá dáa ni. mo ti rí i pé kò wù mí kẹ́ ẹ ṣe fún mi ẹ kàn ń tàn mí lásán ni àbí. àbáyọ̀mí hmm, ọ̀ ṣe jẹ́ àṣe sùúrù bí òṣùpá bíi mélòó díẹ̀ ká fi wòye bóyá elédùà yóò ṣèyanu ọ̀gbọ́n òṣùpá bíi mélòó díẹ̀ ọ̀nkì ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àsìkò tí mo tiẹ̀ fi mọ̀ yín náà gbogbo ilé ìtẹ́ ṣe fún mi náà ó ara ẹ̀ náà ni ṣòtì yẹn tọ́lọ́run bá kọ àtúnrí wa àtúnmáríra thank you very much màá tún gbàgbọ́ mélòó tí mo mọ̀ kan ti lè ṣe fún mi dáadáa torí ọ̀rọ̀ ayé mi kò ká yín lára bí mo ṣe rò kó rí ṣòtì yẹn ẹ ṣe gan. àbẹ̀wò ọtí bínú. Ah, ah, mi ò tí ì bínú mo ì máa bínú gan-an mo máa bínú fún gbogbo àsìkò mi tẹ́ fi ṣòfò. ọ̀dà èyí tá a ṣe kú. tọ́ ní yọjú ẹ̀ sódò dúró adébábò ìpolú tí sọmọ ọ̀fà gbọ́mìrìgún òye polú ọ̀hún mọ́ dídá ọwọ́ òye polú ọ̀hún tìtẹ́ ilẹ̀ òye polú ọ̀hún kúrúkú ẹbọ ní híha pọ́jẹ́ polẹ̀ ní ìṣòro nílẹ̀ yìí àwa ọmọ kan ẹ̀yìn òṣòro ẹ̀wà bá ní tòrò yìí ṣe ẹ̀yìn ó kọ́dà àbáyọ̀ ṣíṣe kù. sọ rí kàìkà ọwọ́ rẹ̀ àtàṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ lọ sí ibojì ṣé ọmọ bíi tí wọ́n ń pè ní ibojì. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ mú aṣọ funfun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rùn ọ̀rùn dájú pé gbogbo tí bá ń bẹ lára rẹ̀ kọjá funfun ni o ọ̀rọ̀ ọ̀rọ̀ wa lọ síbojì lórí sàárè sàárè ẹni tó o bá rí dájú pé ọmọ tó ọ̀rọ̀ mi sàárè ẹni tó ọmọ lórí rẹ̀ lọ́ọ́ ti wẹ̀wẹ̀ náà bọ́ ọba ti wá wẹ̀ tán ìgbésẹ̀ tó bá tún kàn á mọ̀ ṣe ẹlẹ́dàá rẹ̀ yóò jẹ́ ojú ọṣẹ àìmọye èèyàn tí wọ́n ti ṣerú rẹ̀ fún tó sì ń jẹ́ fún ẹlẹ́dàá tirẹ̀ náà yóò jẹ́ àṣẹ kò ní wọ́n àṣẹ orí rẹ̀ ò sì ní gbàbọ̀dẹ̀ àṣẹ ọ̀yá pàmò lọ. ẹ̀jọ̀ mi ò rí bíi láìlọ́ọ̀n dúdú kan kí ni. ẹ bọ́ọ̀ bá dé káàmì o bí ọmọ tó o bá rí bẹ̀ ni mo yọ fún ọ ní ọ̀rá dúdú kọ́ mi kó sí. ẹ ṣe bàbá. wọ́n jà fara wọn. ẹ ṣe bàbá. bẹ̀rẹ̀ ẹ ṣe. ọkàrẹ̀ ẹ ṣe. wọ́n mọ ọrẹ tí rẹ̀. pẹ̀lú àwọn òkùnkùn bírímùbírímù ọjọ́ abápo egúngún egúngún ajẹ́ ọjọ́ abáporò ńlọrọ̀ òkú ìjìkú ọ̀run dìde wẹ ìwò bí elégèdè bá fọwọ́ bá di adún bí dàǹdàbìrì bá fọwọ́ bá di àfẹ́kù ìjìkú ọ̀run dìde wẹ ìwò adésínà lòmúṣu tó wọ́n wá fún yín kẹ́ ẹ lọ bá gbé owó tó wọ́n wá owó ńláńlá tí dẹ́rù gbòòsì ó lóun ọmọ kẹ́yìn òun ọmọ gẹ̀yìn bí wípé o wẹ orí rẹ mọ́ ṣáká lórí ojú olórí ẹni tó ọmọ ni o bọ́ọ̀ bá ṣe ìtàn képe ẹlẹ́dàá rẹ kó ju ọ ṣe lẹ́yìn èyí kọ́ mú iṣu sísun yìí fi ọwọ́ ọ̀tún rẹ àti àlàáfíà rẹ lù ú fi yí ẹlẹ́dàá rẹ po lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn èyí múra kọ́ na iṣu yìí láti àkàtà rẹ ìsìnkú yìí ọ jẹun nípè rí i dájú pé kò gba iṣu yìí lọ lọ́rẹ́ o. yọba ọdù gbàdú gbàdú rí wípé ọṣẹ mọ́ lọ́wọ́ bọ́ọ̀ bá ríṣẹ́ ẹ̀yìn òkú oríire owó dé ọlà dé ìbùkún rẹpẹtẹ ọwọ́ àmú àbọ̀ṣù yìí ọmú wálé kọ́ ọ ra ẹ̀kọ́ iṣu mẹ́ta kọ́ ọ sún ọ papọ̀ mọ́ra wọn ọlọ́mọ àfi ṣàlejò wọn nínú àwọn sóbì ni o wo ìsìnkú yìí ọkẹgbẹ́ wá ni o àìkanra mọ́ wọn kọ́ ọmọ ọkẹ́ wọn ọkàyè yóò ju ọ ṣe. níwọ̀n bá àgbà tó bá ti ń fún wa jẹ àwa náà máa ṣe tiẹ̀ ìgbọràn ó sàn ju ẹbọ rúru lọ láyé àbúrò ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ. má wàá pẹ́ kó tó dé o má fojú mi sọnù. a kò mọ̀ ó yẹ kó mọ orú ọkọ tó o ní mi ò ṣe irú ẹ̀ inú rẹ̀ ní láéláé mi àbúrò trust me mọ́ kí ni kí n bẹ́ẹ̀ rà bọ̀. anything. mo tẹ mọ nǹkan tó like àkàrà ẹ̀ lè pọ̀. <laughs> take care. tọ́bù báwo ni ṣàlàfíà ni ọkọ mi ń kọ́. wọ́n wà lè pẹ̀lú àwọn àlejò tó máa ń wá wọn wá yẹn kódà gan-an látàrí gbogbo àlejò tó bá ti wá wọ́n máa ń ní kán máa lọ ni wọ́n wà lé. ṣé àwọn ọkùnrin mẹ́ta tó máa ń wá báyìí. bẹ́ẹ̀ látàárọ̀ látàárọ̀ wà lé. ẹ ǹlẹ́ madam. ẹ ṣé. owó náà tún dì lọ yìí. dànù. tó wọn lọ́wọ́ ìyẹn wà òkè mo faramọ́ ti àwọn arúgbó náà tí wọ́n lè ṣiṣẹ́ mọ́ tóun fún ní owó oúnjẹ ìyẹn náà dá ewu ni àwọn alápá máa ṣiṣẹ́ tí wọ́n ní ọwọ́ tí wọ́n ní ẹsẹ̀ tó lè fi lọ sílẹ̀ pé ìgbòho máa fún wọn ní owó lójoojúmọ́ wàá bọ́ sí ìgbòho àmà náwó bó ṣe rìn wọ́n kò tiẹ̀ ló ní pé owó yẹn lè tán lọ́la tí mo mọ̀ pé lágbára ọlọ́run kò ní tó ẹlẹ́dàá mi gan ní gbà fún mi sórí àwọn tó bẹ́ẹ̀ fi ẹnu gba owó lọ́wọ́ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pé mo owó náà ẹ̀ àwọn náà ló máa fi ẹnu bú ẹ tó bá jẹra tó wọ́n ìbá ti tán ọkọ mi rọra rọra. ṣé o ti délẹ̀. kò ju bẹ́ẹ̀ lọ sá. Deola Princess Adeola báwo ni mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kó o rò débi pé o yẹ kó gbà mí nímọ̀ràn gẹ́gẹ́ bí ìyàwó sọ̀rọ̀ but sórí káló mọ̀ mi tẹ́lẹ̀ ni mo jìyà gan ojú pọ́n mi gan ojú pọ́n mi gan tí mo sọ fà gan mo rí mi ẹran lẹ̀ tí ọlámùfẹ́ lè pè lówó sọtọ́lọ́wọ́ bá kẹ́mi sìn tí burújí yẹn dé mo mọ ìtumọ̀ kéèyàn tọrọ owó mo mọ ìyá tó ń jẹ tó lè sọ pé fún mi àwọn yorùbá dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tán wọ́n ní òkè lọ́wọ́ àfúnni ń gbé ẹni tó bá ń tọrọ sàyọ̀ lọ́wọ́ jẹ́ kí n máa lọ bí iṣẹ́ náà and ṣé orí omi gbogbo yá àwọn èèyàn kan lè sọ̀rọ̀ mi láì dá wọn lè ní kinní kan tó bá tó kí ìṣirò owó tèmi ọmọ ẹ̀dẹ̀ ọ̀ tó bá rí bí ìgbéraga rí bí ìgbéraga kì í ṣe mo sọ kàtígóríkálì owó tọ́lọ́ nídìí fún mi ni so kí ló yẹ tí mi nínú àgbàdo kìlọ̀ tá àgbàdo bá wọlé lọ́ọ́ máa ṣírò máa tó jáde ní tó kí n mọ̀ òye òní tó ń pè náà ti jìyà rí ọlọ́run ọdún mi kó dáná mọ́ lójú ni mi ò mọ kí ni mo lè sọ ọdún mi ò ọdún mi ò but o máa jẹ́ kí n máa ná bẹ́ẹ̀ ọlọ́run akọ̀tún láti máa bless mi ṣó túbọ̀. ṣé pé nǹkan tó ń sún sí mi pé bí mo ṣe jí ẹ lálẹ́ tí mo bẹ̀ sọ̀rọ̀ mo kò wí effort mi ni. ah no no no no no not really but ó dùn mí pọ̀ kàn dàrún mọ́ mi lójú because mo ti dàrún látàrọ̀ orí máa máa fọ́ mi ni tí bá jẹ́ pé mo jẹ́ ọmọ kan tí ó máa ń lo oògùn láti lẹ̀ lóògùn tó ṣe yẹn ó lè cause àrùn tó tó máa ṣerú ẹ̀wọ̀n ó ti bọ̀ but mo appreciate tó ṣe ó dà ó dàrọ má bẹ̀rù. àná nà nà nà nà àìdókè ara ẹni ó dàrọ. láwọlá ṣe kúrò lọ́dọ̀ tí wà láti pọ̀ tó lé mi mo sọ fún ètò wa abálẹ̀ tíjọ máa bọ̀ náà tó bá ti pàjọ wà nàìjíríà ń sìn wàhálà ò lè pọ̀ kankan máa fi kọ́ disturb mi pé kí n máa bọ̀ kí n máa bọ̀ ó wo ọmọ kan tó máa ṣe fún mi. má bínú ó mọ kan tó máa ṣe fún mi ṣé court tó bá ti dàrọ̀ la mo máa pè é padà fúnra mi. no no no no it's not ìwọ kọ́ mo fi ń rẹ́rìn iṣẹ́ ìwọ kọ́. ẹ ṣe ya. ẹ má pè má pè má pè tó bá ti dàrú ìjọ tó lọ́lọ́ má pè é yà ó ṣe. ṣọṣọ ọwọ́ ilé ìjọsìn. adé yóò ṣẹlẹ̀ wọ́n tí ẹ̀ náà. ẹ wò ẹ wò èmi ò bá òkú kẹjẹ ká rí ilé ìṣẹ̀kùn wọ́n kàn ń dose láti ẹ̀kọ́ ìwọ náà ló yọ wọn bá ti ṣubú ń bẹ́ẹ̀ ni. ẹ Dixon jọba mi wá gbọ́ ẹjọ́. tó tírì làwọn àjà yẹn. ra ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹ má bínú yóò lè mú ara mẹjẹ kí n máa lọ lẹ ẹjẹ kí n máa lọ lẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọlẹ gẹra. ẹ wò ó ẹjọ́ ẹ jẹ ká lórí ìfọpá yìí sọ àná. orí ẹ pé ìgbé máa pè é. Ah! nàìjíríà ló ń pè tó fi tiẹ̀ ló gbé ìlú ẹ̀ ń lọ́wọ́ máa pè máa pè lọ́la ọ̀gá ńkọ́. ọ̀gá ò sùn ni. ẹjọ níbo náà lọ. ah sorry ẹ wọ́n ń sùn lọ́wọ́. wọ́n ń sùn ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa jókòó dé wọn bí báyìí ẹjọ nítorí lọ ẹ bá wa jí wọn àfẹ́ rí wọn. ẹ wo ọ̀gá wa fẹ́ràn òun kò ń fẹ́ kéèyàn ju ohun tó bá ti sùn rárá wọn ò fẹ́ rárá a lè lọ jí wọn ṣẹ́ gbọ́. Ah, ẹ wo ẹ wo ẹ ṣe sùúrù ṣe rí nǹkan tá a fẹ́ rí wọn fún nǹkan tó wà very important ni àdẹ̀gbọ́dọ̀ rí wọn lé ni. ẹ wo bọ́dà ṣebí ẹ̀yin gbọ́ yóò bá dáadáa àwọn ṣe jí ṣẹ́sì gbọ́ wọ́n sọ ẹ̀sọ́ fún ara yín wọ́n ń sùn lọ́wọ́ ṣẹ́ gbọ́. ẹ ṣe sùúrù ẹgbọ́n wọn tí mò ń sọ ṣé ní nǹkan tá a fẹ́ rí wọn. ẹ ẹ ti tó àkẹ́wì bàbá. bọ́lá sí ilé kẹ́ máa lọ ẹ̀rẹ̀ ń pẹ́ kiri kí n fẹ́ lọ jí wọn fún. ta ni yẹ àwọn olóhùn pariwo yẹn náà. ẹ ká sùn máa ẹ ká sùn ọ̀gá aládé ẹ ẹ jọba o ṣé ẹni mo sọ fún wọn mo ní ọ̀hún sùn o. ọwọ́ ni pé kí n lọ jí wọn wípé ó sùn lọ́wọ́ o ọwọ́ ní pé kí lọ jí wọn lọ́rùn ọ̀mọ́ níṣẹ́ lóògùn ní abẹ́ fàṣẹ sẹ́nu pé n kò lè lọ jí wọn o wọn wá ń pariwo. ẹgbọ́n ṣé lóòótọ́ ni wọ́n sọ fún ipò ọ̀gá ń sùn lọ́wọ́. ẹ lóòótọ́ ni wọ́n sọ pé wọ́n ń sùn ṣùgbọ́n ohun tá a fẹ́ rí wọn fún a gbọ́dọ̀ rí wọn láàárọ̀ yìí ni tí ò gbọ́dọ̀ dọ̀sán. wọ́n sọ fún yín pé yóò ń sùn lọ́wọ́ ẹni dọ̀dọ̀dọ̀ ẹ fẹ́ rí wọn ah, kí ló dé náà ṣé ní dípẹ́ fẹ́ tọrọ owó yìí náà ní wàhálà fi pọ̀ tó yìí. madam ẹ ṣe sùúrù ṣé rí wọn tá a wá síbí fún láti rí wọn in fact ó wà very very important a dẹ̀ gbọ́dọ̀ rí wọn léni. èmi náà mọ̀ pé ó important ẹ níṣẹ́ ni tẹ́ bá níṣẹ́ ìran máa tọrọ owó ń bì báyìí ẹ lápá ẹ lẹ́sẹ̀ ẹ má máa tọrọ lọ́wọ́ ọmọ inú yín ṣé lójú tì ní. ẹ wá gbọ́ o níjọ́ tí bá tún rí yín bì báyìí máa wẹ̀ tiẹ̀ ni. ẹ ṣe ẹ ntẹ́ ìsọ fún wa ń sìn ni pé a lè rí wọn. ẹ wo ẹjọ́ kẹtùn rò ọ̀hún kẹ́ máa lọ ẹ̀dẹ̀ tó ń pariwo ẹ ní mo sá fún mi jàre. kọ́ńtà bá jáde ṣé pé ká kó ònú lẹ́yìn. mo ní ẹlẹ́ wọn. ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ já lọ. a ní kẹ́ jáde. ẹ ẹ ẹ rí wọn wọn tó tẹ̀lé ra wọn bíi bambi àlà. a ní kẹ́ máa lọ wa. ìwọ wá wá mi báyìí sórí àwọn ọmọkùnrin mẹ́ta tó lọ yẹn ìjọ tó bá tún ṣí géètì mi fún wọn iṣẹ́ ti tán lọ́wọ́ ẹ lọ́jọ́ náà. ẹ wo mi ní kọ́ ọ sí lẹ́nu ẹ ẹ ẹ jọ ṣe kí kò lè lọ. kí ló dé. ẹ jẹ́ mi lóhùn. kí ló dé. ẹ jọ ẹ foríjì mi ẹ ti ẹ gbọ́ ohun tí mo fẹ́ sọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin náà ni mò ń bẹ̀ látọ̀ mi ò lè fojú pa yín rẹ̀ ẹ má bù ẹ wo oúnjẹ tẹ fẹ́ yóò gbé ètò alẹ́ ẹ jẹ́ kó padà sílé kẹ́ wá lọ jẹun kẹ́ ẹ bá mi gbé ohun tẹ́ ẹ gbé wá fún mi. ó tún ẹ ó yẹ kó o mọ̀ wípé àdéhùn àwa àti ẹni wípé tàbá ti délé ẹ káwa méjèèjì ká fojú kojú níwọ̀n ọba àgbà tí wọ́n ti jẹ́ ká wọnú ilé ẹ kárí ẹ ó ti kọ́ síbẹ̀ nìyẹn àwa ń lọ nìyẹn o ti dá wa lágara o ti tèbi pa wá o ti yí àdéhùn. ẹ ẹ bá wàá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ẹ mọ̀ pé kì í ṣẹjọ́ mi mi ò rẹ́ni tó máa jí mi nì ṣùgbọ́n fúnra mi ni mo tají ni mo rántí pẹ̀yìn àlejò pàtàkì ẹ ti ẹ máa bọ oúnjẹ yín ti wà nílẹ̀ ẹja lọ. àdéhùn làdéhùn ẹni tó bá sì ti yí àdéhùn òun tójú ẹ bá rí kó faramọ́. ẹ àlejò àlejò àlejò. ọjọ́ ọdẹ́ọlá ǹjẹ́ ara ẹnìbọ̀dì tó ti bèrè mi lára. èèyàn kò tí ì bèrè yín. oṣù ọ bóyá ẹnìbọ̀dì ẹnìbọ̀dì bóyá wọ́n ti ẹ̀ bèrè. nígbà tẹ́mi ti jí láàárọ̀ yìí o èèyàn gidi kankan ò tí ì bèrè yín. o lè ṣú ọ pé ẹnìkan ẹnìbọ̀dì ó lè jẹ́ ẹnìbọ̀dì bóyá wọ́n kọ̀ tiẹ̀ sọ pé àwọn béèrè mi ni mo try láti sọ. àfi àwọn ọkùnrin mẹ́ta kan tó máa ń tọrọ owó lọ́wọ́ yìí báyìí. ẹ ẹ àwọn yẹn ló bẹ̀rẹ̀ sí pa ọ lẹ́nu gate ní ó ṣe wàhálà ẹ fẹ́ wá tọrọ owó ẹ tún la dídí ah, ah, mo yà lé wọn dànù ni pé kí ló dé ẹ tẹ́ ẹ bẹ̀rẹ̀ gan ó ń sùn lọ́wọ́ ẹ lè rí báyìí. bí ọlọ́run ọ̀gbìn sún ọ ìgbà wo ni mo fi gbà kọ́kọ́ sọ fún ẹ rí pé tí bá ti sùn kó má jì mí. ẹ wo health wise gan kò dá kéèyàn máa sùn kan jiyàn. iye ọkọ ọmọ ẹni yẹmi fún ọlọ́pàá náà kí ni tiẹ̀ wá sí ọjọ́ ọjọ́ mi ò ránṣẹ́ o mi ò ránṣẹ́ o ọmọ sí gidi agbára àtúbẹ̀ ilé wọn lọ ó bẹ̀rẹ̀ sí ó ká gidi borí bọ́n wá lọ́la màá tún lé wọn kó wá ní ẹ̀mẹ́wàá màmá lé wọn ni ọjọ́ bá fẹ́ láì hypertension. orí ẹ̀rọ sílẹ̀ bá kọ́ sí ni o. bàbá dé pa àkókò bàbá dé wọ́n ní àwọn àlejò wá ní wá ẹ̀yin ò jẹ́ kọ́ wọlé àbí. ẹ ẹ wo ẹ ń sùn lọ́wọ́ ni mo ní kọ́ máa di. àbúrí ẹ díẹ̀ wúdọ̀ wo ni mo sọ fún ẹ pé ti máa ti sùn ẹ máa jì mí ṣé bẹ́ẹ̀ mi mi mi fún ẹ lápẹ́ mẹ́ẹ̀. ẹ bàdé mo dáhùn nàpá lọ ní pé ẹ ń sùn lọ́wọ́. ikú ti pẹ́ ìgbẹ́jọ jẹ́ mẹ́jẹ̀ ń bá yín lé o àfi ti máa bá wọn nìkan ti máa rí wọn nìkan lẹ́ máa lọ tí màá ti rí wọn ẹ má ti bá yẹn. mo ń sọ yẹn tí mi ò bá ti rí wọn mẹ́jẹ̀ ń bá yín lé o tí bá ti bá yín lé kú ni o. Ah, ọ̀gá ah, kí ló máa jẹ àfẹnugbá mi ah, kẹrẹ máa wọ̀ ọ́ sùn ni mo wí ẹ fọjú. yá mo rí ẹ mo rí ẹ mo rí ẹ má bèbèlà bòójú ó yẹ màá tó tẹ̀lé rárá ẹ ẹ tó tẹ̀lé rárá ẹ kí a bá jáde ẹ jáde ah òfò òfò ọdẹ yẹ yes I believe I am ah òfò òfò òfò òfò. ọ̀jẹ̀wẹ̀ ń jẹ́wẹ̀ ọ̀jẹ̀wẹ̀ ń jẹ́wẹ̀ wọ́n ní kẹ́sì iṣẹ́ ọmọ jẹ̀wẹ̀ mọ́ èsì jẹ̀wẹ̀ ó bá kú sójú ọtí pèrègede ọ̀jẹ̀wẹ̀ ń jẹ̀wẹ̀ èsì sin òkú sójú ọtí pèrègede ó ti dọ̀ jẹ̀wẹ̀ ah! àdìsá ohun tó yọ yìí wọn tá ṣe ètùtù tó lágbára pọ̀ ni kí lè ètùtù ọ̀hún ni pé ṣe rí oṣó tó ṣẹ́ yìí ṣe rí oṣó tó ṣẹ́ yìí tí ń dà láàmú yìí ńṣe ló jẹ́ wípé odidi ọjọ́ mẹ́ta la fi ṣe ètùtù ìkásẹ̀ ètùtù tó lágbára pọ̀ kí ni nǹkan ẹbọ ni pé gbogbo nǹkan tó fi owó oṣù ṣiṣẹ́ yìí tó fi kójọ pátá kó jẹ́ pé òkè ni báyìí á rí pàálù gbogbo ẹ̀ ń gbàǹjo ta bẹ́ẹ̀ bá fi lè lù gbàǹjo ta báyìí á wà kówó òun jọ ìyẹn láàtún á dáná sun gbogbo ẹ̀ á wà fáwọn nǹkan kan ẹ̀ ó tán ó di sísín lára ó bà yá ìjọ mẹ́ta ẹ̀ eh, pọ̀síbù ó kéré àìjẹ́ bẹ́ẹ̀ bó bá fi ṣe bẹ́ẹ̀ tí nǹkan yìí bá tún gbé yóò bà nǹkan jẹ́ jìnnà. yálà àlàáfíà lẹ́fẹ̀ẹ́ fọwọ́ mú àbúrò. ìyá kí ìkejì ẹ kó ṣílẹ̀kùn. àrò nígbà tí mo ra ilé yìí mo sọ fẹ́ni tó fẹ́ bá mi wá gé tán bẹ́ni tó bá kájú òṣùwọ̀n òun ni mo fẹ́ ó ní láti jẹ́ mọ̀lẹ́bí ẹni wèrè nítorí mi ò mọ tí wà á ti wèrè tẹ́lẹ̀ jọ máa sọ níwájú ilé mi tó dẹ̀ ti lé dànù. mo lè kó o lọ ni. o lè kó lọ ṣé wo ọmọogun wèrè ni ṣé o mọ̀ pé gbà lóògùn wèrè wà á ti jẹ́ gbà fún wa á nà yé wèrè kó wájú ilé mi jọ. èmi ni mo ní ilé ilé tó jáde. kò sí wèrè nu fámìlì tiwa. ojú ẹ jù ẹ ojú ẹ ọlọ́gbọ́n kú ojú ẹ ọlọ́gbọ́n kú. fámìlì náà fi ọlọ́pàá fún ẹ ọlọ́pàá ló máa mú ẹ ọlọ́pàá ló máa mú ẹ. irú ọ̀nà wọn kò ṣe é bí mo ṣe lálàá yẹn ni mo látọ́ kò yé mi kò yé mi. ẹni tó rí lójú àláhùn ìwọ gan-an nù. èmi báwo kò jọ mí kódà mi ò yẹn rí. ẹlẹ́dàá rẹ nu bọ́ ọ ilé dọ́gbọ́n sọ̀rọ̀ owó tàbí ọṣẹ àjò fún owó níní gbogbo ohun tó rí lójú àláhùn bí ó ti rí fún ọgbọ́n ó mà ya wèrè gbèrè ni. ìbẹ̀rẹ̀ wèrè lọ́rí mu mo sọ fún ọ lọ́jọ́ sí ọ ṣe sùúrù ni. sùúrù fọjọ́ wo dìgbà wo dọ̀tún wo ìgbà wo ló fẹ́ ṣẹlẹ̀. ọjọ́ ìgbà àkókò ọdún èyí ò láà fún mọ̀ mi àmọ́ bàbá yìí lè ṣe sùúrù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ gbọ́ nbí àti abifálẹ̀ rè níjọ́ kìíní ọ̀dà ẹ̀ yá ṣe àwò. ifá ọgbọ́n akòkò olókun òdùdù tí dorí elémèrè kórè elémèrè ó má bàa wó iwájú ọpọ ọgbọ́n ẹ̀yìn ọpọ ọgbọ́n olùgbòlọ́tún ọlọ́kọ̀ ọ̀run lọ́sì àárín ọpọ ọgbọ́n bá a bá fẹ́ mọ lójú ayé rán bá a wò kó gún. ìwòrì méjèèjì ọgbọ́n tí ìwòrì méjèèjì wí gbálùkọ́gún gbálùkọ́gún ìpàkọ́ ikú jàjàjà ọjèrè àkéké ọ̀ṣàdàdà ẹwọ́ ìbéjé ìbéjé ọ̀ṣàdàdà ẹwọ́ ìbéjé ìbéjé ọ̀ṣàdàdà ẹwọ́ ìbìjẹ́ ìbìjẹ́ adífá méjì kókó ìwòrì níjọ́ tó ń lọ kẹta olù nílé ayé wọn ni ọkà alẹ̀ ẹ̀kọ́ ni kò wá ṣe ẹ mò ń dúró de gàrí tí mo ní kẹ́ fún mi yẹn ni. ọ tí mo pín nǹkan kan ṣe é lẹ́wù tó wà dúró ṣe bóun gbé mọ́tò kan káàkiri lẹ́nu ìjọba ẹ̀ta yìí wọ́n sì gbà ń di ẹ ayé ń ṣe é ah, wo tí nǹkan báyìí bá yí wọ èèyàn ń dọ́gbọ́n sí ni lọ́dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ má kábí ìlú ràn mí ó yẹ ni dé ni dé kó ní burúkú máa lọ. ṣé ń gbà tí gbogbo àwọn aládùúgbò bá rí ẹ lọ́ba aládùúgbò bọ́ọ̀ ẹnu ní ṣọ́ọ̀bù náà lóṣù sì dúró sí i títí àwọn èèyàn bá rí ẹ̀wọ̀n òní wọnú ṣọ́ọ̀bù mi wá rajà mo ní kó má kábìlì lọ kó má kábìlì ràn mí kábìlì síwájú. olórí burúkú wèrè. ládùúgbò ọmọ ṣe dáa yìí kó má níṣẹ́ kó má ní nǹkan kan. kì í ṣẹjọ́ yín ẹsẹ̀ ló ń dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò fúnra rẹ̀ gan-an ṣajákajá kádà ló fún mi problem hello ta ló sọ̀rọ̀ ah sọ́yà ah, má bínú jọjọ ọlọ́run fóònù tí mò ń lo ojú ẹ̀ ti fọ́ ọlọ́run mi ò rí nǹkan kan lójú ẹ̀ rárá ọpọlọ ni mo fi ń gbé ẹni tó bá ń sọ̀rọ̀ in fact gan kò ń ring out kò ń vibrate kò ń ring jáde mo kàn ní kí n kàn wojú ẹ̀ kí n check ní bó ṣe ṣe kéèyàn kan ti pè mí ni mo ṣe rí nsìn. sẹ́ẹ̀tì ah, tí ń bá tún gbà lọ́wọ́ ẹ̀ kí ni kí n tẹ̀ fi dí díẹ̀ lọ́wọ́ mi ó ní ọ̀nà ojú kò vibrate. Ah, ayé ti ń ṣe é gan o ó yẹ kó lọ wẹ kó lọ yẹra ẹ wò gan-an olórí burúkú alábìlú. kí ló ṣẹlẹ̀ lọ́fíìsì láàárọ̀ la màá débẹ̀ ọlọ́run màá débẹ̀ màá débẹ̀ ẹ màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ṣe gan. ìwé ni mo ọ̀gá mo sure, I sure from what I'm saying. Who is this person? Mr. Abayomi Adeyemi Taishebayemi. The new internal auditor? Yes, sir. God almighty. Olóṣè ló fi findings ni. Of course, sir. God will surely bless him. Amen, sir. Ah! Sir, ó kúlọ̀ pé Abayomi Adeyemi, sir orí tó mọ̀ pé mr samuel ikediba àti bóyá ìfẹ́ ṣetán wọn ò ní ìdíjà báyìí sá bóyá the same bóyá ìfẹ́ ṣetán sá. tí mo gbà ṣiṣẹ́ fúnra ra mi. àwọn tó lọ lọ sẹ́wọ̀n ah, tiẹ̀ ti dáa. sá sá sọ́ọ́ sá ò congratulations. yes sir. o mórè tó ṣe fún mi. rìpọ́ọ̀tì wọn ni wọn lè ṣe findings ẹ. ọlọ́run yes sir. gbogbo nǹkan ẹ tó ní àti tí ò ní kò ní bàjẹ́. àmín ah oh mórè tó ṣe fún mi. àbúrò Oh, mórè tó ṣe fún mi. orí mi ò rí pé mo láàgùn ni in the next seven months company yìí gbọ́dọ̀ collapse tó bá yẹ kò sóore tó ṣe fún mi àwọn èèyàn tí mo gbà síṣẹ́ ló fẹ́ rán mi lọ sẹ́wọ̀n ibi tí mo rẹ nífẹ̀ẹ́ tì mí dé nìyẹn ṣùgbọ́n ṣáà ò mọ tó ṣe fún mi sórí bó o ṣe rọra tẹ́ǹdì ọ̀nà mi kò lọ ní ẹ̀wọ̀n yẹn bẹ́ẹ̀ ni oríire tiẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ látẹ̀ni lọ. amen amen. fact your days of probation are over ìwé ò ṣe probation mọ́lẹ́ ayé ẹ̀ àfi tí ò bá ń ṣe ìmọ̀ràn sákì ọmọ yá dìran ni mò bẹ́ẹ̀ sọ̀rọ̀ lókù sórí My write personal commendation letter to the board of directors láti ẹnu ìní lọ ìwọ ti dé ibi gíga tiẹ̀. amen amen. ìwọ ti dé ibi gíga tiẹ̀ kí n lè fi ẹ̀mí ìmoore hàn máa fún ẹ ní personal car kan náà ọmú tọ́ mi. ká ká èsì e, e kò sá. májò balẹ̀ májò balẹ̀ rárá jẹ́ kí n sọ kankan fún ẹ kò sí aláwo orí kankan fún ẹ̀ nìkan o ìmí aláwo orí ẹ̀ rèé o bá ti ń ṣe nǹkan tó tọ́ tí àkáǹtì ní balance àbí kò yẹ tí gbogbo nǹkan tó jẹ kó o ṣe tó ń ṣe bó ti jẹ kó o ṣe màá sìn ẹ́ débi tó dáa ṣùgbọ́n ṣe máa disappoint mi o. àtọ̀ o máa wá ṣe nǹkan kan fún mi jọ bá mi ṣe comprehensive report gbogbo ibi tí àwọn olórí burúkú yẹn tọ́kọ̀ company sí jẹ́ kí n mọ̀ màá lè tẹ́ndẹ̀ wájú board of directors tó ti yẹ mo rò pé wàá lè bá mi parí ẹ̀ the next four five hours. no problem sir. kìnnì yìí fẹ́ parí ìjọ nítorí ọlọ́run tó máa máa retí ẹ̀ ò ṣe. ó ti dáa fún ah, un. jẹ́ kó tètè lọ ṣe nǹkan tí mo máa ń ṣe.